pe nìkan ní gúrúmù nílẹ̀ haúsá ó mọ ibi táwọn boko haram wà ìjọba àpapọ̀ kò dẹ̀ rí nǹkan kan ṣe sí kò lè mú kò lè ṣe nǹkan kan ṣùgbọ́n a ní mẹ̀sáyà kan nílẹ̀ yorùbá ń bíbà bíi chief sunday igbòho òòsà òun ìjọba àpapọ̀ ń wá káàkiri ṣé tábà gbé sínú làákàyè sẹ́ẹ̀rí pé mo ti mú ìyàn ìran yorùbá mo ti mú wa lẹ́rú fúdi eléyìí arọ àwọn àgbàgbà lẹ yorùbá àsìkò ti tó afẹ́ kúrò lábẹ́ fúlàní àtàwùsá àìsíyàmọ́ ọ̀gá custom bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. haúsá fúlàní gbogbo póòsì tó lágbára nàìjíríà haúsá fúlàní ni bọ́dà wọ́n sí bọ́dà nílẹ̀ haúsá wọ́n ní ráìsì ráìsì lẹ̀ sí nílẹ̀ haúsá ráìsì wọ́n lẹ̀ yorùbá wọ́n ti bọ́dà lẹ̀ yorùbá kí wọ́n láti máa jẹ́ kí láti jẹ́ wọ́n nàìjíríà nígbà tí ọmọ ẹlẹ́ran ọmọ aládé tó ń jẹ egun ọmọ ẹlẹ́ran ń jẹ egun àwọn ọmọ aládé àwà nípò ẹ̀rú.